ọmọ Ògbómọ̀ṣọ́ ni Mr. Wálé ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n so Tókunbọ̀ ọmọ ẹ̀kọ́ mọ̀ sọ̀ ń pa ẹ̀ à ń gbé wọn bọ̀ ń bí láìpẹ́ láì jìnnà wọ́n wá ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún wa ẹ̀rù abáyìn maybe many of you will know the kind of person you are dealing with on social media kì í ṣe èní kì í ṣe àná kì í ṣe yẹta ni arábìnrin tí orúkọ ń jẹ́ sábọ̀dù tó pèrè lẹ́ sábọ̀dù ń sìn yẹn ló ti ń ṣe gbogbo tó ń ṣe mo sì máa gbé mọ́gàjì wá o mo sọ fún yín o mo promise yín èmi mo sọ bẹ́ẹ̀ mọ́gàjì ilé abọ́dẹ rẹ̀ mo sì máa gbé wọn sórí programu yìí ẹni mo sọ bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́kọ̀ mi síwájú ẹ̀ mo lè máa gbé àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọ bíbí ilé abọ́dẹ rẹ̀ gangan gangan mo máa gbé wọn wá sórí ìkànnì bí ó lè jẹ́ oṣù yìí ó lè jẹ́ oṣù tó ń bọ̀ ó lè jẹ́ dísẹ́mbà ó lè jẹ́ january ṣùgbọ́n èmi promise yín wípé aha i think the lady is here now yeah òun ló ní okay ńkọ́ òun náà ló ń lo yes òun ló ń lo orúkọ yẹn òun ló ń lo asisat eh, holistic bẹ́ẹ̀ ni that is her picture as well god bless you eh, gbẹ̀ngà abatan eh, she is a criminal Olúwakẹ́mi nickname is ọmọ dádì bẹ́ẹ̀ ni ọmọ dádì she is a criminal i'm telling you now you need to be very very careful whatever she says she's selling they are all scam they are all scam O ti gba ọ̀pọ̀lọpọ̀ owó lọ́wọ́ àwọn èèyàn àwọn obìnrin tó tún ló ń fẹ́ bá wọn ṣe oríṣiríṣi ṣe gbàṣàwò so be warned please i need information about this lady both on my inbox all my inboxes i'll be checking them and on my whatsapp tẹ bá ti rí bá sọ̀rọ̀ ẹ jẹ́ kí n mọ̀ tẹ bá ti rí um, um, Canada number ẹ jẹ́ kí n mọ̀ and i will be working in uk here with Canadian embassy as well whatever ti máa lè ṣe láti lè report here officially to Canada or to Canadian embassy or to Canadian government, I will definitely do it. I promise that I will do it because we must put stop to this lady. Yeah, well, that is a number there. What ti pè pè head number ring ó mọ̀ mọ̀. She deliberately ignoring the call. Actually, the phone is ringing. Want ti sùn Canada They are not sleeping yet in Canada, Literally, Her phone is ringing. She will not pick it, she will. <coughs> Seriously. kò ní gbé fóònù ẹ̀ ó ti kọ́ síbẹ̀ ó ní pé òun máa ń gba consultation fees twenty thousand ẹ ti ó ní i don't talk to people for free i don't talk with people for free ẹ ti i do consultation ẹ ti rí she's a real scammer any information you can gather please don't hesitate to contact me mo máa post number sórí page mi náà tí máa ṣe tán sí i and uh, I will post more of her picture. See uh, orí uh, page wa náà tí a about ti um, ṣetán agbára lọ́hùn so ẹ̀yin tẹ́ bá wà ní Canada Ejo. she says she's got she got married 2017 I've forwarded a picture to my friends in Winnipeg okay ẹ jẹ́ bá wa send fọ́tò ẹ̀ káàkiri ẹ photo fọ́tò ẹ̀ wà lórí péjì mi I have about five or six of her pictures and that is her real name Olúwakẹ́mi Azizat Sule Sule ni surname tó ń lò lórúkọ ọkọ ẹ̀ Sule ẹ any information about her is very very important we must put stop to this lady ó ń gbà àwọn èèyàn gidi seriously she is scamming people on visa Canada irú tí ọba ńlá ṣe eh, Soji do you want to talk about pay and pay scamming we have talked about that already ọlá ayọ̀lọ́lá a ti sọ̀rọ̀ nípa panda àti pàdánù àwa la kọ́kọ́ sọ̀rọ̀ nípa ẹ̀ kó tó di pé àwọn èèyàn kó tó di pé wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ as soon as she came back as soon as he came back last week we did show about people uh, about uh, Aziz Oseni straight away to warn people that this guy is back and he is back to scam people more they should be you know they should stay away from him mo rí pàwọn èèyàn kan ti lọ sọ́dọ̀ ẹ̀ sìn let me tell you people please Emma má supporting your country èèyàn kan torí wípé ó ń bá ẹni tí ẹ̀ ń bá jà o lè lọ wo show wọn but ẹ má lọ comment ńbẹ ẹ má lọ comment ńbẹ agreement tóun àti Tòkunbọ̀sọ̀ ṣe nítorí ń ṣe fara wọn sìn wọ́n jọ dì í ni ìwọ bómi kí mi náà bú ẹ sígbà kan wọ́n jọ dì í ni they work together before ó tó dé pé trailer gba àárín wọn kọjá tẹ bá dẹ̀ rí gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí pọ́sàpọ̀dà tí wọ́n gbá tó gbá yẹn they are ọmọ ewé now àwọn ọmọ ewé yẹn sìn they don't go on his platform anymore so who are the people watching her i mean sorry who are the people watching him you know the answers who are the people watching him now you know the answers please ẹ máa lọ sọ́dọ̀ àwọn èèyàn wọ̀nyẹn dóòsì because pé ah ẹ ẹ jẹ́ ká fi sílẹ̀ ẹ torí ó ń bá wa bu ẹ tó ẹ tá à bá jà ń sìn ẹ jẹ́ ká lọ support ẹ ẹ má lọ ṣe mo fẹ́ kẹ́ mọ̀ wípé ẹni yìí kò nífẹ̀ẹ́ kankan nú ẹ̀yìn èèyàn wọ̀nyí especially àwọn ọmọ eh, àwọn ọmọ ayé this guy will never never never love or like Abike Jagaban iṣu olórí burúkú aláyé bàjẹ́ ó ní Azeez Oseni ẹni ìyà ẹni òfò ni ó lè ní pure criminal ni Azeez Oseni that is why is hiding around is hiding everywhere o ti yẹ yín sìn ẹ sọ n tó ṣe ẹ sọ̀rọ̀ nípa mo mo like show ti uh, eh, straight from heart tó ń ṣe lẹ́nu jọ́ mẹ́ta ẹ̀ because kò spare ẹ̀ kò spare that much kò torí pé torí pé ó ń bú tòkun bọ̀ kó wá torí ẹ̀ kó máa ṣáàdì or whatever nítorí ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ yín máa ṣe nìyẹn tẹ́ ẹ̀ bá ṣe tí ò dáa ẹ jẹ́ ká jẹ́ kí gbòyàn mọ̀ pé tó ń ṣe ò dáa ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa ìwù ni owó tí àṣìṣe òṣèlú tó gbé lọ pmp is over one hundred million ilé òkè ṣe pé wọ́n ní wọ́n pé èmi ò kàn mí ò I just don't want to involve because àwọn tó gbá àwọn tó lu jìbìtì àwọn ọmọ ewé ni wọ́n and inú mi dẹ̀ dùn bó ṣe bá wọn because gbogbo ọ̀nà gbọ́n bá ẹ̀wọ̀n gbọ́ ni that is why many of them they could not come out láti wá sọ̀rọ̀ nípa ẹ̀ torí tí wọ́n rà ni wọ́n gbà ni wọ́n gbà rìsíìtì ẹ̀ torí iṣẹ́ burúkú làwọn náà ń ṣe lábẹ́ olórí burúkú tó kó bọ́dẹ̀ rẹ̀ tó kó wọn sọ́dọ̀ so wọn ni mi ò ṣe bẹ́ẹ̀tì mú la máa sọ́ọ́ bí tèmi pé ẹ má lọ sí ọ̀dọ̀ ẹ̀ tẹ́ báyìí lọ síbẹ̀ inú sọ́ọ̀tù yóò ẹ bá lọ kọ́mẹ́ǹtì kò kàn mí bẹ́ẹ̀tì tẹ́ ẹ bá lọ kówó yín fún ẹ lè bọ́ sàrà tó wá sọ pé ó gbá yín torí ẹ lè sọ pé ẹ gbọ́ pé àwọn ọ̀nà yín torí wọ́n ní awí fúnukú tó dání àgbàdàkadì ni before one before her níta ń ṣe bí ènìyàn pé àwọn yẹn báyẹn sá fún wọn o nítorí ṣe lélẹ̀ yìí o because bó ṣe ń ṣe bó ṣe máa fi stylishly wọlé nìyẹn sìn ah à ń ta slim tea o ẹ tún máa bẹ̀rẹ̀ sí máa lọ́wọ́ ẹ kẹ mọ̀ á tún gbé kàn mí wá ètò ìṣèjọ́ sí yẹn á dàrọ̀ bó mọ́lẹ̀ tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí wọ́n tán bá ti lọ bẹ́yẹn this is not the first time second time this is the third time tí Azeez Hussaini pnp máa ṣe tó ṣe yẹn tó dẹ̀ máa get away with it and then why is he getting away with it is because of you viewers why are these scamming people getting away with it is because of most of you viewers why títò kò bá gbọ́dọ̀ rẹ̀ tó ń get away pẹ̀lú owó orí tó ṣe yẹn torí pọ̀pọ̀lọpọ̀ àwọn viewers náà ni wọ́n ń fà àwọn ni wọ́n ń fà ó ń jalè nílùú tọ́kì ó ń gba owó lọ́wọ́ àwọn èèyàn ó gbowó lọ́nà àìtọ́ ó lù wọ́n jìbìtì ó ń pọ̀lọpọ̀ wọ́n gba owó lọ́wọ́ wọn ṣùgbọ́n àwọn ọ̀dẹ̀ wọn lù jìbìtì kankan it's all lies it's all plan No plan any sixty k kì í ṣe owó kékeré wọ́n dẹ̀ ń dáwó yẹn fún padà òun gan fúnra rẹ̀ tó ní kẹ́ máa lo sílímìtì ṣé gan ti lò fúnra rẹ̀ náà ṣé ẹ̀rí fọ́tò rẹ̀ tó wá tó ṣe mistake bóyá ó mọ̀ọ́mọ̀ ṣe ó mọ̀ọ́mọ̀ ṣe fídíò yẹn ni o ó mọ̀ọ́mọ̀ ṣe ojú ara ẹ̀ ni o ẹ má lọ pé mistake ni o ẹ rí bó ṣe wù náà ẹ lọ wo fọ́tò ẹ̀ tá a gbé jáde bíi two three four five years ago àti ilé tó wà àti recent ones kẹ́ ẹ rí bó ṣe put on weight unnecessarily ẹni gbogbo fúnra rẹ̀ gan ó ní problem ó fúnra rẹ̀ sọ̀nà ó ní we know we have problem èmi gan mọ̀ pé mo ní problem ó sọ náà wà lọ kó ẹ̀fẹ̀ tó ní problem ẹni tí ó lè solve problem tara ẹ̀ ìwọ ló ń kó owó tiẹ̀ fún kó bẹ̀ solve problem ẹ̀ wọ́n gan fúnra rẹ̀ gan ní financial problem mo sọ fún yín báyìí mo fún yín evidence báyìí ó fún ó fún ẹ̀hún ẹ̀hún tèmítàrí gold ó fún mọ̀ lóyún mi ò pa irọ́ mọ́ i have the i have the uh, the test everything here tí mo ti fi show i don't want to mi ò fẹ́ máa go back to what I a ṣe sẹ́yìn bẹ̀tú fún àwọn àlẹ́ àwọn tó ń ṣe join facebook fraka ló jẹ́ kí n máa sọ lè fún yín ìyàwó léèyàn kan ní tèmítàdé gold bàbá àgbàlagbà alàgbà bàbá yẹn orúkọ wọn jẹ́ kọ́láwọlé ni wọ́n jẹ́ i met him personally bàbá yẹn must be in his seventies àgbàlagbà ni wọ́n wọ́n fi àgbàlagbà wọ́n fi fẹ́yàwó wọ́n lọ gbé tèmi tàdé gòrò wọ́n lọ gbé wá láti nàìjíríà ni nínú nínú oko náà ti lọ mú wá she know she know nothing wọ́n dẹ̀ gbé wá sí Leicester bàbá yẹn ṣí ṣọ́ọ̀bù fún wọ́n ṣe wedding lá wọ́n ṣe everything wọ́n bímọ wọ́n bí àwọn obìnrin àti ọmọkùnrin they are living fine kété tí Temi Adegoke tó join ẹgbẹ́ Tokunbo Aboderin bí marriage jẹ́ síbẹ̀ sí ní crash nìyẹn kẹrẹkẹrẹkẹrẹ ó wà táṣà rẹ̀ mọ́ pọ́sà rẹ̀ padà pàdánù wọ́n jọ ṣe wọléwọ̀de ìyá lọ ka mọ́lé ọkọ ẹ̀ bó ṣì ní lẹ́tà ilé obìnrin yẹn ilé ọkọ ẹ̀ ní nọ́mbà pnp send lẹ́tà sí if anyone want to send anything to pnp wọ́n máa send it sí Temi Adegoke bàbá yẹn sọ everything for me, which I still have with me till tomorrow alábàkọ́lá wọlé orúkọ wọn a lọ máa dó bọ̀bọ̀ yẹn mọ́lé a lọ máa dó wúmà yẹn mọ́lé a lọ máa bá sùn wọnú ilé ọkọ ẹ̀ wúmà yẹn wá lóyún wọ́n lọ ṣe oyún yẹn ibi tó ti ṣe oyún I have told you people here in fact mo mo ní kíní tó máa ń ṣe eh, tó máa ń yà kíní scarf yẹn I have it with me here tọkọ orúkọ ẹ̀ sórí ẹ̀ gbàgàdàgbàgàdà orúkọ tó ń jẹ gàgàgàgà tó wà ní pálí ẹ̀ ìyẹn obìnrin yẹn tí wọ́n kọ́ sórí ẹ̀ bàbá rẹ̀ sọ fún mi pé bàbá nípa kò ẹ̀ bá lóyún fáwọn káwọn lọ ṣẹ̀rí wọ́n wá lọ lórúkọ míì wọ́n lọ lo different name pmp pọ́sà pọ́ndà yìí náà ló gbé obìnrin lọ sí ibi tó ti lọ ṣẹ́yìn yẹn ní London bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀ láti sọ fún yín bíbá yìí but ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ gbọ́ ẹ̀ lọ kó fún lẹ́yìn nísìnyí báyìí wọn àti wúmọ̀ yẹn wọ́n jọ ó lé wúmọ̀ yẹn ó balẹ̀ ó balẹ̀ ó balẹ̀ ó balẹ̀ ó balẹ̀ ó máa jẹ́ the woman left her husband bàbá yẹn ṣí ṣọ́ọ̀bù ńlá fún ní wúlẹ́sà mẹ́yẹ very massive shop tó ń taṣọ mẹ́ on high street ó jẹ ṣọ́ọ̀bù yẹn ó jẹun gbowó yẹn ó nọ sórí pmp this is reality mi ò pa irọ́ mọ́ woman yẹn sìn ó ba ìwé woman yẹn jẹ́ woman yẹn ò tí ì ní ó rò pé bẹ́ẹ̀ woman yẹn ní ìwé lọ́wọ́ ni woman yẹn sì ní ìwé kò tí ì ní the definite kò tí ì ní red passport lọ́wọ́ nígbà yẹn níbi tẹ́yìn obìnrin tẹ́ ti máa ń ṣe kí nígbà mi òǹdó òǹdó ẹ olórí burúkú pọ́sàpọ́ndà nílé ọkọ ẹ ọkọ ẹ ló mú ẹ wá láti nàìjíríà ó ti bí ọmọ sí nàìjíríà ó fẹ́ ẹ papọ̀ pẹ̀lú ọmọ tó bí ó gbé wà tọmọ tó bí wá sí uk ń bí ó rán ọmọ yẹn lọ sí skul bàbá yẹn still náà ó lọ tún lọ ń dú ọkọ ó lọ ń dú ọkùnrin mi bọ̀bọ́ yẹn wá dalé ẹ̀rú sí báyìí ó di pé wọ́n lè jáde kúrò nílé yẹn ó dẹ̀ tó ń gbé ibi tó ń gbé ẹ̀gbọ́n ó ti yẹn sìn ó dẹ̀ débẹ̀ yẹn tán sìn èyí báyìí wọ́n fẹ́ra wọn mọ́ wọn àti pnp wọn bíi ọ̀sàtòru ni wọ́n ń sìn tí wọ́n kì í pàdé ọ̀sán àti òru tí wọ́n kì í pàdé ni wọ́n ń sìn ẹ̀sìgẹ́sì ọ̀sán àti òru tí wọn kì í pàdé ní azeez oseni àti tèmítàdé gold ìdí ẹ̀rí tèmítàdé gold lọ́dọ̀ ìyá olójoojúmọ́ sí ẹ̀rí ń bẹ̀ mọ́ ó ti ó ti ó ti lọ because wọ́n ti bá yé èdè níbẹ̀ tẹ bá mọ iye owó ta ló ń jẹ kí ni um, wúmà yẹn ń jẹ tó wúmà sẹlẹ yẹn àwọn yòówù tí máa fún tòkùnbọ̀ lówó gbà táwọn ilé ń fún tòkùnbọ̀ lówó náà kí ló kọ tí yẹn jẹ tó kí ló kọ wúma yẹn tó jẹ sẹlẹ tó wà nínú mẹ tó ń kó fún tòkòmọ sẹlẹ nígbà tí tòkò títẹ̀ dáadé gò lọ tán làwọn sẹ tókùbọ̀ bó ṣe máa ń ṣe nìyẹn tó bá ti ń lu àwọn kan lọ́wọ́ ẹ máa bọ́ tó máa dárúkọ àwọn èèyàn all the time lórí show ẹ̀ ah tèmi táyé gúdù mi á dáa fún ẹ ọmọ mi dáadáa wàá ṣe kíní kan o tó bá ti lu àwọn yẹn tán tó bá ti lu set àwọn yẹn tán á tó bẹ̀sùn máa pick àwọn ẹlòmíì ta ló ń jẹ́ túbọ̀ sùn màtì nígbà tí ní two three four years ago who is Túbọ̀ Sọmásì Túbọ̀ kò dárúkọ lórí show náà màá tún wá rí pé wọ́n ti lu àwọn tó ń fẹ́ lò tán tàbí yẹn set by set ni wọ́n ìgbà kan ní set àwọn Démọ́lá Ẹlẹ́gùṣì set àwọn kan ní eh, Mr Body set àwọn kan làwà lọ́dún ẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ̀gẹ́ set àwọn kan ní Fabalẹ̀ set àwọn kan ní Babolómi set àwọn kan ní Mòró bó ṣe láwọn ọkùnrin ló láwọn obìnrin náà sẹ́tà àwọn kan ní ẹ̀hún woman tó wà nàìjíríà tó lọ fẹ́ àwọn tó ń fáwọn báyìí lórúkọ ẹ̀ náà eh, làfúnkì and many many àwọn olórí burúkú wòlé tó taṣọ ní Liverpool láyé ìdìbàjẹ́ yẹn náà ẹ̀bá akadé tòrò wọ́n pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi set by set ló ń kó wọn àti wèrè bọ̀bọ̀ tó bóra Mr Bororo tó ga yẹn náà set by set tó bá ti lò wọ́n tán á tún pa àwọn yẹn ti á tún sáré máa á tún wo orúkọ tó tún kọ́mẹ̀ tipẹ́tipẹ́ ah ọmọ ẹgbẹ́ wa ní eh, Dangote ah ó máa ń comment gidi dáadáa gidi gan ni ó ti gbé náà mọ́ra nìyẹn ta ló ń jẹ́ Tony King who is Tony King Tony King is nobody àgbà tó ti pé ó ti gbogbo àwọn set wọn yẹn tán these are the set ó lò lọ́wọ́lọ́wọ́ sí báyìí làwọn ẹranko Tony King àti wèrè tó pèrè ní kíní kàṣípa yẹn tó bá tún yánsìn àbáyé àwọn ẹjọ́ àwọn yẹn náà lọ àwọn atúpìkì orúkọ mi lọ́dọ̀ ẹ̀ mbẹ́ ẹ̀ gẹ́tì atúpìkì orúkọ mi lọ́dọ̀ ẹ̀ mbẹ́ àwọn fatuga God bless you many many names àwọn fatuga àwọn yẹn ti lọ àwọn fatuga àwọn yẹn ti lọ́gbọ́n bẹ̀yẹn gan gbà kan ló ń gbé wúmọ̀ gbọ́ tó wà lábẹ́ wúmọ̀ tó wà lamẹ́ríkà yẹn tọkọ ẹ̀ wọlé tọkọ ẹ̀ nílùú gbẹ̀yẹn náà alájà yẹ kínní ló gbẹ náà mọ̀ra náà wọ́n pọ̀ lóṣù bẹ́ẹ̀ ní UK bí lamẹ́ríkà ní Canada all over the place infinity everybody set by set ni so tó bá ti lò wọ́n tọ́ bẹ́ẹ̀ tó ti bá yé yẹn tó fẹ́ bá yẹ nu wọn ìwọ tó bá ti fẹ́ kó tó fẹ́ ká yẹ bàjẹ́ wàrà ti ṣe kínní wàá fẹsẹ̀ fẹ́ kúrò mẹ́ẹ̀ wàá ṣe kí ni wàá fẹsẹ̀ fẹ́ kúrò mbẹ́ ẹ̀gẹ́ bó ṣe máa ń ṣe nìyẹn always look for new recruitment new recruitment new recruitment bó ṣe ṣe é sáyé tí lọ́rẹ́ máa ti sọ̀rọ̀ àkúndówó mọ́ lásìn tó bá gbé ṣépè tó lé yẹn lọ́sìn ó ti ń háyà àwọn ẹlòmíràn tó máa tún ṣe kí ni tàtúgbò máa ń láti máa ṣe kí ni láti máa gbowó lọ́wọ́ babala original tó máa ní pé crook scam titi ẹ̀ èmi ò tiẹ̀ mọ kíra lè tún lè fún bàbá bàbá ògbólógbò lè bákan náà máa ní pé ah, eh, kẹ́mi kẹ́mi ò lé o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò mọ̀ wọ́n lójú kò ní wọ́n sójú rí bẹ́ẹ̀ tó bá ti realize pé ah, àṣẹlẹ̀ ò tiẹ̀ ní kankan lọ́wọ́ àṣekìnì àfi stylishly àfi já wọn sílẹ̀ àfi já wọn sílẹ̀ bó tó bá rí pé olówó lọ́wọ́ o lè pẹ́ lọ́wọ́ ẹ̀fọ̀sùn o lè pẹ́ lọ́wọ́ ẹ̀fọ̀sùn for a long time àwọn èèyàn pọ̀ mí kan uncountable people